ẹ̀yin èèyàn lé lórí ọ̀rọ̀ ikú Mohbad òní amú update ẹ̀ wá ṣe mọ̀ pé on the twenty fifth of this month ni wọ́n lọ sí ilé ẹjọ́ corona ní Ìkòròdú tí wọ́n dẹ̀ pé tí wọ́n dẹ̀ sọ fún wa wípé ìyàwó olóògbé Wùmí ó wá bàbá olóògbé Joseph Ọlọ́ba wá màmá olóògbé wá dẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan tí ó lọ pe nọ́ọ̀sì wọ́n ní òun náà wà ń bẹ̀ So ẹ̀yin èèyàn lé gbogbo àwọn update yìí la máa máa mú wá fún yín lóòrèkóòrè ẹ máa tẹ̀lé wa ẹ máa bá wa ká lọ. Wọ́n pe DJ Ajíṣegírí Ayọ̀bámi wípé kó wá sọ nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ ikú Mohbad. Ó ní kété tí wọ́n gún Mohbad lábẹ́rẹ́ o, òun ló bi gbogbo oúnjẹ tí ó jẹ. Ó ní bó dẹ̀ ṣe bì, ó ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí yọ sí lára ló dẹ̀ ṣubú ló sùn gbọ́nàjọ sílẹ̀ ni ò mímọ́ nǹkan tí ayọ̀bámi sọ nílé ẹjọ́ nìyẹn ó tún tẹ̀síwájú pé ní ọjọ́ tí wọ́n lọ sí ìkòròdú láti lọ ṣe show ó ní òun àtọ̀rẹ́ ẹ̀ wọ́n jà ó ní ìyẹn tó ń jẹ́ prime boy ó ní torí ọkọ̀ kan dí mọ́tò wọn ó ní ó di lọ́wọ́ ó ní ìgbà tí ó dẹ̀ sọ̀kalẹ̀ bó ṣe lọ ń bá ọ̀rẹ́ ìjà nìyẹn ó ní níbi ìjà ni ó ti gba ọgbẹ́ ní ọwọ́ ó ní ọgbẹ́ náà ò pọ̀ rárá ó ní bọ̀ ìgbà táwọn máa fi délé ó ní ṣe ni ọwọ́ náà wú ló wú gan-an ni ló ń jẹ̀rora ló ló ń gbé ń jẹ̀rora ó ní àwọn dẹ̀ pé nọ́ọ̀sì tó ń tọ́jú Mohbad tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n nọ́ọ̀sì yẹn ò sí nílé ó ní wọ́n ní láti pe nọ́ọ̀sì ọ̀rẹ́ Mohbad ó ní nọ́ọ̀sì spending ni wọ́n pè ó ní nọ́ọ̀sì spending ni ó wá wá tọ́jú Mohbad ó ní ayọ̀bámi wọn ni ó sọ fún ilé-ẹjọ́ wípé kò sí nǹkan kan tó ṣe olóògbé nígbà tí ó délé o ó ní ṣùgbọ́n kété tí ó ní kí wọ́n tó fún lábẹ́rẹ́ ó ní kété tí wọ́n fún lábẹ́rẹ́ báyìí ó ní nǹkan bẹ̀rẹ̀ sí í yọ sí i lára ló ni ní omi mọ́ ó ní pé nọ́ọ̀sì ló ní káwọn lọ ra oògùn ó nígbà tó ń dẹ̀ pé ilé kó ń wo àlàáfíà ó ní wọ́n ní káwọn máa padà bọ̀ wálé ó nígbà tó ń dẹ̀ délé òun ti rí i pé wọ́n ti gbé sínú mọ́tò àwọn tí wọ́n jọ ń gbélé ó ní wọ́n fẹ́ gbé lọ sí hospital again ó ní bọ́ńdẹ̀ ṣe rí ó ní kò dàbí ìgbà tó yẹ pé ẹ̀mí wà ní ara ẹ̀ mọ́ ó ní hold up tó wá wà nígbà tí àwọn ń lọ ó ní bọ́ń ṣe bọ́ sílẹ̀ nìyẹn tó ń lọ sáré lọ sí hospital yẹn pé bóyá wọ́n ní ambulance láti wá gbé Mohbad nínú mọ́tò tí ó wà wọ́n nígbà táwọn máa fi dé hospital o torí wọ́n gbé sí orí ọ̀kadà wọ́n fi ń gbé lọ wọ́n ní òkú ni wọ́n gbé wá sí hospital. Bẹ́ẹ̀ ni ó ṣe sọ ní ilé ẹjọ́. Ẹ̀yin èèyàn ilé, ẹ mọ̀ pe a tí ń bá ẹjọ́ yìí lọ láti ìjọ́ yìí lórí ọ̀rọ̀ ikú Mohbad. A lè dákẹ́ torí a fẹ́ justice. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti gba, gba, gba ọ̀rọ̀ lẹ́nu àwọn suspect. So wọ́n fi ìgbẹ́jọ́ sí twenty, eh, next month ní ọjọ́ keje November ni wọ́n fi ìgbẹ́jọ́ sí ni wọ́n tún fi ìpàdé sí ní Ìkòròdú ní court of uh, àwọn corona. so ẹ̀yin èèyàn lé update tá a wá gbọ́ lẹ́ni ni pé wọ́n fẹ́ kí Naira Marley kó wá sí Àbújá lórí ọ̀rọ̀ ikú eh, Mohbad o wọ́n ní azeez adésínà fàṣọlá tí ó ń jẹ́ naira marley wọ́n fẹ́ kó fi ojú kan àwọn ní àbújá wéréwéré ní orí ikú ọ̀rọ̀ olóògbé mohbad wọ́n ní wọ́n ti ń wá ní àbújá lórí ọ̀rọ̀ ikú mohbad o wọ́n ní kíákíá dẹ̀ ni wọ́n fẹ́ kó wá wọ́n ní àwọn ní ọ̀pọ̀ ìbéèrè láti bí lórí ọ̀rọ̀ ikú olóògbé lórí ikú ọ̀gbẹ́ni ọládìméjì alọ́ba ìlérí olúwa tá à ń pè ní Mohbad wọ́n ní wọ́n fẹ́ kí Naira Marley yọjú sí àwọn ní Àbújá wọ́n ní àwọn dẹ̀fẹ́ kó wá wérewére nítorí wọ́n ti kọ̀wé sí i wọ́n ní ọ̀nàrẹ́bù Ibrahim ó ní ó fi ọwọ́ sí ìwé yìí wípé kí wọ́n wá wípé kí wọ́n mú Naira Marley wá sí Àbújá wọ́n ní kì í ṣètòrí ikú Mohbad nìkan o wọ́n ní àwọn nǹkan kan míì wà tó jẹ́ pé ó yọ síta lórí ọ̀rọ̀ náà wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní kí naira marley wá tanná sí ọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀tọ́ èyí tí ó yẹ kí olóògbé gbà ní naira naira marley records láti ìgbà tó ti darapọ̀ mọ́ wọn èyí tó jẹ́ pé wọn ò fún ní ẹ̀tọ́ ẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n tó fi fẹ́ pè é nìyẹn wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ náà. wọ́n ní wọ́n tún fẹ́ẹ́ bí lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ èyí tó ti rejọ lẹ́yìn ìgbà tí Mohbad kúrò ní ọ̀dọ̀ wọn tó jẹ́ pé wọn ò dẹ̀ fún olóògbé wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ní. wọ́n ní àwọn aṣòfin yìí sọ wípé ìdí tí àwọn fi ń gbé ìgbésẹ̀ ni pé àwọn fẹ́ kí àwọn mẹ̀lẹ́bí olóògbé kan rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ ikú olóògbé nítorí pé wọ́n mọ̀ wípé kété tí olóògbé kú gbogbo àǹfààní rẹ́kọ̀dù olóògbé yìí ó ti wà ní naira naira mali record èyí tó jẹ́jẹ́ pé wọ́n san owó fún olóògbé títí títí ó fi kú wọ́n ní wọ́n fẹ́ kí olóògbé kó yọjú sí àwọn wéréwéré ní kíákíá wípé wọn ò dẹ̀ fẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ yìí falẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ tún fẹ́ jà fún ẹ̀tọ́ àti àjẹmọ́nú fún olóògbé yìí wọ́n ní àwọn ọ̀rọ̀ míì tún yọ jáde lórí naira marley records àti àwọn rẹ́kọ̀dì àwọn ẹlòmíràn tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń fa wàhálà wípé gbogbo ẹ̀ náà ni àwọn fẹ́ wádìí ní owó naira marley ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe mọ̀ ọ̀rọ̀ autopsy tí wọ́n ṣe àti ìgbọ́ èsì a ṣì wà lẹ́nu ẹ̀ a lè dákẹ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad a máa máa sọ lójoojúmọ́ títa fi máa rí justice ni àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tó yẹ kán ṣe ẹ mọ̀ yí pé November seven ni wọ́n tó fi ìpàdé sí ní iléeṣẹ́ corona ní Èkó èyí tó jẹ́ pé wọ́n máa pe gbogbo àwọn suspect lọ síbẹ̀ tí a bá tún gbọ́ any other update a máa mú wá fún yín Ejo, jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà pé ká rí ìdájọ́ òdodo fún olóògbé justice for mohbad justice for mohbad justice for mohbad share this video like and subscribe.